الرسول إلا البلاغ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní tẹ̀síwájú bí tí a bá tafsir wa dé lánàá ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nípa ìdájọ́ ọtí mímu àti àwọn òfin ọlọ́run èyí tó rọ̀ mọ́ ìjọ́ràn yẹn pé ká jìnnà sí mímu àti àwọn aburú tó ń bẹ ń bẹ lónìí pẹ̀lú ògo ọlọ́run àyà mi tí a máa gbé ẹ̀wò yóò máa tọ́ka sí àánú ọlọ́run lórí àwọn ẹ̀dá. E nítorí pé gbogbo ntọ́mọnìyàn bá ti fi àìmọ̀ ṣe ọlọ́run ọba ṣetán láti forí rẹ̀ jìn gbogbo nǹkan kí nǹkan tá a bá ṣe ṣáájú ká tó mọ̀ pé nǹkan náà lẹ́tọ̀ọ́ à ní fi bí wá eléyìí ló fà á tó fi jẹ́ pé àyà tó tẹ̀lé ṣíṣe ọtí léèwọ̀ yìí àyà náà ń ṣàlàyé àánú ọlọ́run lórí àwa ẹ̀dá. E torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń bi ànábì léèrè wípé tọ̀ àwọn baba ńlá baba àwọn táwọn ti mu ti kú nígbà tọ́lọ́run ò tí ì sọ ọtí di haramu bó lọ́rọ̀ tí wọ́n ó ṣe já sí tó bá ní dọ́gbé dàlẹ́ kìyàmà ọlọ́run wá sọ ayà yìí kalẹ̀. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ۖ ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصلاة ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alkiyama ọlọ́run ọba ní laisa alẹ́lẹ́dínà amanu ọlọ́run ọba ní kò mọ̀ sí fún àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wa amilu salihati junahun kò sẹ́sẹ̀ junahun ay al-ithimu wal-mu'akhadha wat-tawbih wal-lawm gbogbo àwọn ìtumọ̀ yìí ni junah ló kó sínú ó náà ni wípé a ò ní bí yín a ò ní bá wí ẹ lẹ́ṣẹ̀ ìtumọ̀ laysa ala alladhina amanu wa amilu junahun ọlọ́ni kò mọ̀ sí fáwọn tó bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ wọn ò lẹ́sẹ̀ junahun kò sẹ́sẹ̀ fún wọn fíìmà tọ́ìmù fíìmà tọ́ìmù nípa àwọn nǹkan tí wọ́n ti mu nínú ọtí ṣáájú kọ́lọ́n tó ṣe ọtí léèwọ̀ àwọn tí wọ́n ti mutí nínú àwọn sọ̀hábà táwọn sì ti kú ṣáájú kọ́lọ́n tó wá sọ ọtí mímu di èèwọ̀ ọlọ́run ní kò sẹ́sẹ̀ fún wọn nítorí pé ìgbà tí wọ́n mú yẹn kò tí ì jẹ́ wọ̀ áyà yìí in tó jẹ́ kó sọ̀kalẹ̀ sábàbù nùzúlù ẹ̀ kódà ó ń bẹ ẹnu tíra àfáwa ìmámù Bukhari àfáwa Abdullahi Abbas kọ́lọ́mù ọba kó bá a yọ́nú sí wọn àti Barra ọmọ Azib àti Anes ọmọ Malik ó nígbà tí lámà nazala tahrimul khamr qala qawmun mina sahaba ìgbà tí ọlọ́run sọ àyà pé ọtí mímu ti di èèwọ̀ ẹnikẹ́ni ò gbúdọ̀ dédìí ẹ̀ mọ́ àwọn kan náà àwọn sọ̀hábà wọn wá sọ wípé kayfa biman mata minna wa huwa yashrabuha wa ya'kulu al-maysir bó o ní ìdájọ́ àwọn tó ṣe wípé nínú àwọn èèyàn wa táwọn mutí tí wọ́n sì ta tẹ́tẹ́ tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì gan kú lérí ẹ̀ ṣáájú kọ́lọ́run tó sọ àyà yìí kalẹ̀ fanazalatil àyà ìgbà tí béèrè yìí wá ń ṣe lemọ́lemọ́ táwọn yẹn sáà ló ń bí ànábì bó wàá làwọn bàbá àwọn tán mutí kú báyìí bó wàá làwọn èèyàn àwọn tán mutí ọlọ́run wá sọ àyà yìí kalẹ̀ ìpìlẹ̀ yìí sàálẹ̀ lẹ́dínà àmánù wàhánu sọ̀rọ̀. ọlọ́wọ́ bá ní laysa ala alladhina amanu wa amilu salihati junahun fima tu'imu ọlọ́wọ́ bá ní àní ò ṣẹ́ṣẹ̀ bó ti wulẹ̀ kó mọ fáwọn tí wọ́n gbọ́ lọ ń gbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n wá mutí nígbà tó tí ò tí ì di èèwọ̀ wọ́n kú lérí ẹ̀ ni àbí wọn ò kú lérí ẹ̀ èyí tí wọ́n mu nígbà yẹn laysa alayhim junah ọlọ́run ní kò ṣẹ̀ṣẹ̀ fún wọn lérí ẹ̀ gbàtáyà yìí sọ̀kalẹ̀ lọ́kàn wọn tó balẹ̀ Anas ọmọ Malik kọ́lọ́mọ̀ bá kó bá ayọ́nu ṣe oníkùntù sàkíyàl káwọ̀m fi manzil Abi Talha ó lé mi èmi gan ni mo máa ń bu ọtí fáwọn èèyàn lọ́dọ̀ Abu Anas bunu Malik yìí ọ̀dọ̀ anábì ló gbé dàgbà sallallahu alaihi wasallam ó gbé ọ̀dọ̀ anábì fòdìdí ọdún mẹ́wàá ó ní tòun ti bó ṣe ń gbọ́dọ̀ ànábì náà nígbà tọ́lọ́run ò tí ì sọ ọtí dé wọ̀ òun náà ní tó máa báwọn èèyàn bu ọtí ṣùgbọ́n nínú ilé ànábì ń gbà náà wọ́n ń mutí ilé ànábì ìgbà tó tí ò tí ì gé wọ̀ gan ọlọ́run ṣọ́ ànábì kúrò níbi ọtí mímu ànábì ò mutí rí ṣùgbọ́n Anas ọmọ Malik òun máa ń lọ sọ́dọ̀ àbútọ́lá àbútọ́lá yìí ìmọ̀ bá bu ọtí òun ni ó máa bá bu ọtí yẹn fáwọn àlejò fanazala tahrimul khamr ọlọ́run wá sọ àyà pé ọtí mímu ti di èèwọ̀ fa amara munadiyan yunadi anabi wa pa ẹnìkan láṣẹ pé yá lọ kí pariwo fún gbogbo èèyàn máa sọ káàkiri gbogbo àdúgbò lọ máa sọ àyàn pé ọtí mímu ti di èèwọ̀ o ọlọ́run ti sọ àyà kalẹ̀ o ẹ má mutí mọ́ o faqala Abu Talha Abu wa sọ fún wípé ukruj fanzur ma hadha sọt ọlọ́run ń bu ọtí fún yàn nulẹ̀ lẹ́ni yẹn ń pariwo kiri ń ta àbútọ́lẹ̀ àwa ní kóun ó jáde kóun lọ wo kí ni wọ́n ń sọ ń tàun kọ́lá fọkàrà ó ní mo wá jáde fakultu hadha munadin yunadin olóhùn wa sọ fún wípé ẹni yìí ń pariwo ó sì ń ó ń kéde wípé ala innal khamra qad hurrimat n ti ń sọ ni wípé ọtí mímu ó ti dèwọ́ o nígbà náà kò sí tẹlifíṣàn kò sí rédíò tí wọ́n ti lọ announce ànábì oníkẹ́ni kó jáde kó máa sọ káàkiri ni. fakọ́ọ̀lá lójú ẹsẹ̀ àbútọ́lẹ̀ á sì sọ fún pé idhab fa ahriqha oníyà ṣé ànábì ní ó ti dè wọ̀ gbogbo ọtí tí ń bẹ lóyà pé ta kò sí lọ́dà gbọ́ ẹ̀ ẹ wo gbàgbọ́ àwọn ẹni tó ṣáájú kò sẹ́ máa sọ pé àmù yìí tán ná èmi ìlànà tẹ́gbà wa mùsùlùmí ìsìn ni jàmáà a sọ pé ẹja amú eléyìí tán ná bàbá mú tán àwa nírà mi wọ́n ń mu ọtí lọ́wọ́ lọ́jáde náà gbọ́ wípé ó ti di haram ó sì lọ́ọ́ ya ẹ̀kọ́ gbogbo ọtí ẹ̀kọ́ sì tẹ̀ lọ dànù. wàkánà alhamdu minal fadir ọtí ìgbà náà inú kòkò ni wọ́n máa kòkò àmọ́ ni wọ́n máa pa á sí fajarat kọ́ọ̀lá fajarat fi síkàkìl madina ìgbà tán wá ń da ọtí yẹn lẹ̀ ọtí sì bẹ̀rẹ̀ sí ní sàn bí àgbàrá ní gbogbo ojú ọ̀nà mọ̀dínà báyìí níbi tó ti ń pọ̀ dé tónúkàlùkù bá ti gbọ́ wọ́n ló ti dè wọ̀ wọ́n sì ń dànù gbogbo ilé kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ní dà síta eléyìí túmọ̀ sí ìmọ̀ọ́nì táwọn èèyàn ní àti gbàgbọ́ tí wọ́n ní sí ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tán bẹ̀rẹ̀ ah ọmọ sí o àwọn kútìlà qaumun wa íyà fi butunihim àwọn èèyàn kan bẹ́ẹ̀nu wa tí ti kú ẹlòmíín ó ti kú sójú ogun ẹ̀sìn ṣùgbọ́n wọ́n kú lẹ́ni tí ọtí sì ń ń kun wọn àwọn ò fọtílẹ̀ táwọn fi kún pé bó lọ́rọ̀ tí wọ́n ṣe já sí ànábì ẹ wo àwọn ليس على الذين آمنوا وعملوا الصالحات ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين. wípé laysa alal ladina amanu ọlọ́run ọba ni kò mọ̀ sí fáwọn tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àtàwọn tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ ìgbàgbọ́ nínú ọlọ́run àti iṣẹ́ rẹ̀ ń gbà náà ó náà ní ntọ́lọ́n bá pè ní àlàálì tí wọ́n gbà pa àlàálì ni ntọ́lọ́n bá pè ní àrọ́mù wọ́n gbà pa àrọ́mù ni ṣùgbọ́n tí ò tí ì di àrọ́mù nígbà náà tí wọ́n fi ń mú ọlọ́ni ẹ sọ fún wọn pé kò sẹ́sẹ̀ fún wọn. fíìmà tọ́ìmù tọ́àmù oúnjẹ ni lárúbáwá máa ń lò ó fún tọ́ìmù tó tọ́àmà ayé àkálí tó tọ́àmà mo jẹ nǹkan ni nǹkan múmu lọ́tí èèyàn é ọtí èèyàn máa mú ni ṣùgbọ́n nígbà míì gbólóhùn jíjẹ a máa lò fún un tó pọ̀ nínú èdè tí ó sì túmọ̀ wípé a lẹ́nu lápòjúwe o lè sọ pé mo jẹ owó mo jẹ èèyàn lówó one thousand ni mo jẹ mo jẹ báyìí sọ ọ jẹ lẹ́nu ni mo rò pé ó ń yọ wa báyìí so jíjẹ nígbà míì a lè lò kọ́mọ́túmọ̀ pé ń tá a jùrún lẹ́nu ọlọ́run ọba wa lo mímu ọtí ọlọ́run wa lo tọ́ìmà ọlọ́run lò ó fún láàyè ọlọ́run ọba ní laysa ala alladhina amanu wa amilu salihati junahun fima ta'imu ọlọ́run ọba ní kò sẹ́sẹ̀ fáwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ lérí àwọn nǹkan tí wọ́n ti mú ta'imu ń bẹ aishari àwọn ọtí tí wọ́n ti fi àìmọ̀ kan àtìgbà tí ìjẹ́ ìwò tí ìsọ̀kalẹ̀ àwọn ọtí tí wọ́n mu nígbà náà ọlọ́run ọba ní kò sẹ́sẹ̀ fún wọn lérí ẹ̀. ìlànà ọlọ́wọ́n bá ní ìgbà wo lẹ̀ ní lẹ́sẹ̀ lérí ẹ̀ ìdáàmà takàn ó náà ní ìgbà tẹ́ bá sá fún takàn bẹ̀yẹn àwọn ìtumọ̀ táwọn àfọ onímọ̀ tẹ̀síìrì fún pọ̀ ṣùgbọ́n èyí tó bá mu ká mọ́ bá a jẹ́ pa àmọ́ pààrọ̀ ọ̀rọ̀ torí pé takàn ó ti ń bẹ nínú àyà ó fẹ́ẹ̀ tó mẹ́ta àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì wọ́n ní asílù ìtakọ̀ minal wiqaya náà fi ní ìtumọ̀ àyà yìí ó náà ní wípé kò sẹ́sẹ̀ fún yín fíìmù ẹ̀tọ́ ìmú àwọn nǹkan tẹ́ ẹ ti mu nínú ọtí ṣáájú kọ́ tí ó tó di haramu ṣùgbọ́n tẹ́ fi ní lẹ́sẹ̀ ìdáàmú ẹ̀tàkọ́ ó náà ní nígbà tó wá di haramu tán ẹ wá yẹra fún al ìtàkọ́ yẹn minal ìtìkọ́ ì ìtìkọ́ ì ṣúrìbùl khamri sí yíyẹra fún nǹkan fífi gàgá sáàrin èèyàn àti nǹkan ló ń jẹ́ takoa wakọ yẹki tó bá wà lórí òṣùwọ̀n ìfitaala òun ló fi di ìtakọ̀ látara abẹ̀yẹn ni takoa ló ti wá wakọ oná nípìnlẹ̀ ló fi wá jẹ́ wípé tọ́lọ́wọ́n bá ń sọ fún wa láàyè ó náà ni wípé tá a bá sọ wípé yìí tẹ́ ẹ ti mú sẹ́yìn yẹn àforí rẹ̀ jì yín nígbà tá a ti sọ haramu nígbà tá a wá sọ haramu yẹn náà tán ìdààmú dàkọ tẹ wá tún yẹra fún ni o kì ṣe wípé ẹtún wa padà tún mú ẹ̀yin lẹ́sẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ti fi mú nígbà tí ò ti jẹ́ haramu ṣùgbọ́n gbà tó wá padà di haramu tán ìdààmú dàkọ tí wọ́n wá yẹra fọ́tí tí wọ́n ò mutí mọ́ wàhámi lọ́s wàhámanu tí wọ́n tún wá lékún ìmánì tí wọ́n tún wá ń bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ dáadáa fúnmọ́ takọ́ ọ́ takọ́ mi tún tẹ̀lé fúnmọ́ takọ́ lẹ́yìn wá gbà náà tí wọ́n wá bẹ̀rù ọlọ́run lẹ́yìn wá àgbà náà tí wọ́n wá lékún nínú bẹ̀rù ọlọ́run pẹ̀lú sẹ́ẹ̀rẹ́ wàá hasan al-ihsan òun náà ni anta abudallah ka'annaka tarah fa in lam takun tara fa innahu yarak wà á hasanu tí wọ́n wá ń sin lọ bí èpè wọ́n ń rí ọ lọ wọ́n ń bẹ nínú ilé wọn ò wá mutí wọ́n ń bẹ ní gbangba wọn ò mutí mọ́ èèyàn ń bẹ pẹ̀lú wọn wọn ò dé díẹ̀ kò séèyàn kankan pẹ̀lú wọn wọn ò dé ìtumọ̀ wà á hasanu nìyẹn minal ihsan ọlọ́run ọba ní àwọn tá a sọ pa foríjì nìyí nítorí pọ́lọ́run ọba tó dá wa wallahu yuhibbul torí pọ́lá àwọn ọba tó dá wa ọba tó nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá jẹ́ ẹni tí ń sin lọ́hún tọkàntọkàn tí ń sin lọ́hún bí èpè ń rọ́ lọ́hún muhsinin níbẹ̀ yẹn látara ihsan tó bá lọ gbé lórí wípé ọlọ́run fẹ́rẹ̀ tó ń ṣe dáadáa ọgbà ṣùgbọ́n síyákò ọ̀ràn yẹn ti ń bọ̀ ihsan ni gbogbo àwọn tí ń sin lọ́hún bí ìgbà tí wọ́n ń rọ́ lọ́hún báyìí ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn púpọ̀ áyà yìí ọlọ́run ọba ń kọ́ wa ní ìpìlẹ̀ ó ń ṣàlàyé fún wa ìpìlẹ̀ ń tà ń pè ní ìtọrọ àforíjìn àtọ̀nà tọ́lọ́run ọba fi máa forí jẹ̀dá ìǹtẹ̀dá bá ṣe wọ́n ní alìsílámù yajubu mọ́ kọ́bílà bẹ́ẹ̀ bá ti gba ìsìlámù gbogbo ohun téèyàn ṣe sẹ́yìn ìsìlámù ó ti ó ti fagilé lápòjúwe ẹnìkan kì í ṣe mùsùlùmí sùmọ́gbà tí ò tí gba islam ọ̀nà tó gbà fẹ́yàwó ìlànà kẹfìrí ni kì í ṣe ìlànà islam tó bá wẹ̀ tó bá ṣe nǹkan oṣù lóbìnrin kò ní wẹ̀ jánábà kò ní kò ní wẹ̀ kò ní wẹ̀ bó bá súnmọ́ obìnrin kò ní wẹ̀ jánábà nígbà tó wá gba islam ó wá ń béèrè pé ẹ iye jánábà mélòó lòun ó wà wẹ̀ báyìí haidi ìwẹ̀ haidi mélòó lòun ó wẹ̀ báyìí ìyàwó tó ń fẹ́ nílànà tí yé ṣe lànà islam bó lòun ó ṣe wá ṣe báyìí àwọn afọwọ́ ní al-islam yẹjú bùmọ̀ kọ̀bùlà ìlànà tó gbà fẹ́yàwó rẹ náà náà lọ́ mọ̀ bá lọ yìí ṣe pé tupata tutuyàwó mi ṣe láì ṣe pé báyà wọn fúnra wọn lóyún o báyà lànà tìbílẹ̀ ti ẹ̀sìn yẹn náà fi ṣe islam ò ní sọ pé kán túyàwó ń ṣe mọ́ islam ò sì ní sọ pé kọ́ lọ́wọ́ ẹ̀wẹ̀ jánábà nígbà ẹgbẹ̀rún gbogbo eléyìí tí ò ti wẹ̀ láti ilẹ̀ láà fal islam yẹjú bù kọ́bílà islam ti fagilé gbogbo tí èèyàn ti fa ìmọ̀ká sí sẹ́yìn kódà kéèyàn jẹ́ nìkan tó ń bú ọlọ́run ànábì ni kíní gangan ọwọ́ wa tẹ̀ ó ló ń gba islam gbígba islam tó gba islam yẹn ó ti pa gbogbo ẹ̀ṣẹ̀ òun kó ti parẹ́ àní ibi léèrè pé ọmọ bọ́ ànábì rí nígbà tó ti gba islam yẹn ó ti yé wa pé lè bọ́ ànábì mọ́ so áyà yìí ó jẹ́ kó yẹ wa wípé níta bá ti fi àìmọ̀ ṣe sẹ́yìn tá a fi àìmọ̀ tá a fi ṣe tí ò yé wa tá a bá wá gbọ́dájọ́ ọlọ́run ọba lérí ẹ̀ ìdájọ́ wa náà dà gẹ́gẹ́ bí ẹni tí ọtí òun ò mọ̀ para mú ni ẹlòmíì ń bẹ lẹ́nìí ló fi jẹ́ pé àwọn àfọ ògbódò dákẹ́ wá sí ẹlòmíì ń bẹ bá sọ yóò gbà kí ló burú ń bẹ òun ò mọ̀ para mú ni ó dìbò ẹ bá tó sọ sọ kó tó yẹ pé àrọ́ mú ni àwọn èèyàn mi ń bẹ bẹ́ẹ̀ òun ò rí pé kò dáa irú àwọn ẹni bẹ́ẹ̀ tí ò sì gbọ́ wá sí kankan lérí ẹ̀ tí ò sì yé sẹ̀rẹ́ islam wà á fún un ní àwùjáre títí títí tá a fi ṣàlàyé fún tá a bá wá èyí tá à ń sọ níbí gbogbo etí tí bá ti ń gbọ́ ń tà ń wí ó ti dà lé lórí mi ò gbọ́ ò sí ń bẹ̀ mọ́ ìdí nìyí tó fi jẹ́ pé agbọ́dọ̀ máa ṣe wá sí agbọ́dọ̀ máa pàṣẹ dáadáa agudo máa pa àwọn èèyàn lọ síbi dáadáa agbọ́dọ̀ máa kọ̀ wá àbàjẹ́ kọ́mọba àwa lọ láwùjáre tó bá jọ gbéjà kìyàmà lórí àwọn onímọ̀ ẹni tó fà ìmọ̀ kan mutí àbí kò tiẹ̀ mọ̀ dájọ́ ọlọ́run ọba lérí ẹ̀ abọ́lọ́run ọba ò tí ì sọ àyà kalẹ̀ wípé ọtí jẹ́ haram irú onítàn nígbà tó bá ti mọ̀ kó tọrọ àforíjì ọlọ́run ọba ó foríjì ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé kó má tún padà lọ sí díẹ̀ má ọlọ́run ọba fi sọ wípé. ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا إذا yẹn شرطية ni ìyẹn túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ó máa jẹ́ tiwọn torí pé إذا ما اتقوا asọ̀pẹ́sẹ̀ ò ní jẹ́ tiwọn nígbà tí wọ́n bá ti sá fún ọtí ìgbà tí wọ́n mọ òfin rẹ̀ tán tí wọ́n wá sá fún ẹ̀ṣẹ̀ ò ní jẹ́ tiwọn mọ́ ṣùgbọ́n gbà tí wọ́n gbọ́ òfin rẹ̀ tán wọ́n tún wá lọ ń yọ ọ́ mu ẹ̀sìn ó máa jẹ́ tiwọn ọlọ́run ọba fi fi kọ́ ìlú sí níbí pé ìdáàmà tàkọ́ lókùrú ìgbà tí wọ́n bá ti sá fún ọtí tàkọ́ níbí ìtumọ̀ jíjìnà sọ́tí òun nìtumọ̀ tó mú lọ́wọ́ wà á mẹ́nu tí wọ́n tún wá lékún nínú ìmánì wà á mílò sọ́ọ̀lẹ̀ hàt tí wọ́n sì tún ń ṣiṣẹ́ rí nítorí pé gbogbo ntẹ̀yìn bá ń ṣe láì dáa téèyàn bá wá fẹ́ túbá ó láwọn májẹ̀mú nínú àwọn májẹ̀mú ìtúbá àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni anadam alamafat kéèyàn ó kọ́kọ́ kábàámọ̀ lérí àwọn téèyàn ti ṣe síwájú nínú ẹ̀ṣẹ̀ torí pé tá à ń pè ní tọrọ àforíjì ó tayọ pé mo ṣe astagafuru láàyè ẹgbẹ̀rún ó láwọn májẹ̀mú tó ń bẹ fún ìtọrọ àforíjì kọ́lọ́hún ó tó lè gbà kódà èèyàn lè ṣe àṣàfù lẹ́yọ kan péré tí gbogbo àwọn májẹ̀mú yẹn bá sì ti pé ọlọ́run ó foríjì onítàn insha allah àkọ́kọ́ nu májẹ̀mú ìtọrọ àforíjì ó náà ní anadam alamafat gbogbo ní téèyàn bá ti fa bó ti wulẹ̀ kó tó lẹ́sẹ̀ bó ti wulẹ̀ kẹ́sẹ̀ yín ó pọ̀ tó téèyàn bá ti wá banújẹ́ téèyàn kábàámọ̀ lérí ẹ̀ wípé ah èmi náà mo sì ṣe báyìí àìmọ̀ ni ọlọ́run mo ti wá mọ̀ báyìí gbogbo àtẹ̀yìn bá ti wá rántí àìdá téèyàn ṣe yẹn téèyàn wá ń kábàámọ̀ lérí ẹ̀ ìyẹn ni mọ̀jẹ̀mú alákọ̀ọ́kọ́ mọ̀jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì alaazimu ala adami awdati ila zambi aw ila maasiya fima baqiya lahu min umri èyàn ó tún wá pinnu wípé tọ́ pẹ̀lú ògo ọlọ́run ọtí tí mo jáwọ́ pé mi ì mú mọ́ yìí wọn ò ní padà sí díẹ̀ mọ́ lókùrúgba tí mo bá ń bẹ láyé mi ò tún padà sí díẹ̀ mọ́ zina tí mo pinnu léni tí mo túbá lérí ẹ̀ wọn ò tún padà sí díẹ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì nìyẹn májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta àlìkìláàrù kéèyàn ó gbéra èèyàn jìnnà tẹ́fẹ́ síbi ẹ̀ṣẹ̀ yẹn àti gbogbo ohun tó lè fààyàn lọ bí ẹ̀ṣẹ̀ yẹn májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta nìyẹn torí pé mélòó mélòó ni ẹni tí ó pinnu òun ò fẹ́ wùwà ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n látara àwọn tí ń bá rìn látara bí tí ń rìn sí àti lè fìwà ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ wá ṣòro fún ẹni tó ti lóun ò ní mutí mọ́ ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ pátá ọ̀mùtí ni wọ́n tí wọ́n bá tún jọjọ jókòó yóò tún mu bó ṣe díẹ̀ lóbi dákúté yẹn bá fẹ́ túbá èyàn ó gbéra rẹ̀ tanyanya kúrò níbi nǹkan yẹn èyàn ó kọ́ nítara èyí ó kórira nǹkan yẹn nínú ẹ̀mí mélòó mélòó lẹni tó túbá ṣùgbọ́n mi rẹ̀ sì tó ń fà sínú ìbàjẹ́ ìyẹn èyí ṣe tútúbá nìyẹn ọlọ́run ò lè gbárò tútúbá bẹ́ẹ̀ ẹ̀mí èèyàn ó gbúdọ̀ lòdì sí nǹkan yẹn téèyàn bá ti rí kínú èèyàn mọ́dún sí mọ́ àwọn àfáà tún wá fa àwọn míì kún wípé bákan náà nínú àwọn mọ́jẹ̀mú tó wá ń bẹ fún ó náà ní kéèyàn ó wá máa ṣiṣẹ́ rí pàápàá jùlọ ìdàkejì ntẹ èèyàn ń ṣe láì da ẹ ní ti dáadáa tó bá pẹ́rọ́ lè yẹn máa pa kéèyàn wá máa sòótọ́ kéèyàn máa sòótọ́ tó ẹ pé rìn tí ò da lè yẹn máa rìn nígbà tí yẹn bá ti túbá kéèyàn wá máa fi rìn dáadáa kéèyàn fi máa rọ́pò ẹ̀ ọlọ́run ọba fi sọ wípé idha mattaqaw wa amanu wa amilu salihat nígbà tí wọ́n bá ti sá fún ọtí tí wọ́n sì bẹ̀rù ọlọ́run tí wọ́n wá ń lékun nínú wáre torí pé innal hasanat yudhibuna sayyiat téèyàn bá fi àìmọye ọdún wùwà ìdá tó wá bẹ̀rẹ̀ dáadáa níjọ́ kan péré tọ́lọ́run wá mẹ́mí ẹ sọ́dọ̀ dáadáa ọjọ́ kan yẹn yóò sì pa gbogbo àìdá yẹn rẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní tó bá dijọ́ gbé dàlkìyàmà ìjọ tó lágbára ni ìjọ tó lé ni tẹ́nìkan ò ní mọ ẹnìkan yàwùmálìkìyà màtìlá màlúwàlá wàládùn wàlá àbùká wàlá ummu wàlá nasabun wàlá àbùká wàlá ummu. dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó tayọ ojú ta fi ń wò kọ́lọ̀ má ṣe níjọ́ àdánwò fún wa má ṣe níjọ́ àbámọ̀ fún wa yawma yafirul maru min akhi wa ummi wa abi wa sahibati wa bani níjọ́ tọ́mọ ènìyàn ó máa sá yawma yafirul maru min akhi ọmọ ìyá rẹ̀ kò rí kò sàn tó bá rí báyìí ó máa sá fún níjọ́ náà wà umi yìí wà àbí bàbá tó bí ni ìyá tó bí ni a nílé dọ́dọ̀ wọn níjọ́ náà wà sọhibati wà sọhibati wà bani àwọn ìyàwó èèyàn ìyàwó èèyàn àtọmọtẹ èèyàn bí èèyàn ó máa sá fún wọn nítorí pé tóníkàlùkù yóò tó kẹ́ níjọ́ náà kọ́wọ́ màrán tí tó ṣe láyé yawma yatadhakkaru l-insanu ma sa'a níjọ́ tí gbogbo èèyàn ó máa rántí gbogbo ohun tó ṣe pátá wàbúrú rìsà tẹ̀lé jẹ́ ìhìmù liman yara nítorí pé kò gbogbo wa láfojúrí náà jẹ́ ìmù báyìí wa in minkum illa wariduha kò sẹ́nìkan nínú gbogbo ẹ̀dá àtẹ̀tí ó wà lè jẹ́nà àríjà náà mà báyìí kó wọ́n wà máa rántí gbogbo ohun tó ṣe á wà wo ìwé ọwọ́ wa ọmọ ènìyàn wà máa sọ pé mali hadhal kitab la yugadiru saghiratan wala kabiratan illa ahsaha irú ìwé wo lọ́wọ́ bá wá fún wa yìí tó ṣe wípé ìwé náà gbogbo ń ta ṣe pátá olóńbẹ́nu ẹ̀ àtẹ̀yí tó kéré níjọ́ tó yín mú wọ́n ti kọ́lẹ̀ gbogbo ẹ̀ lóníkàlùkò wà á rí níjọ́ náà débi kóníkàlùkò wà á mọ̀ wípé ah sóun lè wà lìjẹ́ náà báyìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni wọ́n wà á fi ìwé iṣẹ́ kó wá hàn kó wá nígbà tí kó wá bá wá wo ìwé iṣẹ́ kò sẹ́ni tí ó wo ìwé iṣẹ́ tí ò ní mérí torí pé kò sí bó ṣe fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ yẹn yóò pọ̀ ju iṣẹ́ rẹ tó ṣe lọ ọlọ́run tún wá ní ọya ẹ tún fi hàn án lẹ́ẹ̀kejì nígbà tán bá tún wá fi hàn wá lẹ́ẹ̀kejì á wà á wípé gbogbo ibi tá ti ríṣẹ́ bú yẹn dáadáa ti rọ́pò ẹ̀ dáadáa ti rọ́pò ẹ̀ dáadáa ti rọ́pò ẹ̀ àwa máa béèrè pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ wa máa sọ pé sẹ́yìn ti gbàgbé ni gbogbo ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tá a fi hàn yín yẹn ìbá máa wà ń bẹ̀ tí ìbá ṣe pé ẹ̀ tú balaye tí ìbá ṣe pé ẹ̀ ṣiṣẹ́ dáadáa tútú bá yín àti dẹ́ dáadáa tẹ́ ṣe ẹ lọ́wọ́n bá fi wá fi dáadáa rọ́pò àìdá tẹ́ ṣe anabi wa kaaya wípé ọlọ́run ọba yorùbá dìlú lọ ọ̀sẹ̀ yìí àti im hasanat ọlọ́run ọba yóò fi dáadáa rọ́pò gbogbo àìdá ìgbà yẹn lẹ̀mí ọmọ ọmọ ẹ̀mí gbogbo wa tó balẹ̀ torí pé tàkọ́kọ́ tí kó wá bá kọ́ rí nínú hadithi yẹn wọ́n ní gbogbo èèyàn pátá gbogbo ara wọn sì funfun fún bẹ̀rù níta ń sọ ikò lè yé kéèyàn ó máa kéèyàn fẹ́ fo títí express express ọ̀nà èkó nìbàdàn kéèyàn ó ti wá wọ̀dù kó ti wò sí kọ́kọ̀kọ́kọ́ mọ̀ wá. ọwọ́ dẹsẹ létí ọ ọwọ́ adáàrin ọkọ̀ kan wá la bírèkì rẹ báyìí iná fúláì tiẹ̀ lọ́tọ̀ sí wá ní háà jẹmọ níbo lẹ́mí ẹni yẹn wà kódà yẹn gan wọn ò gbé kó ni àbúrò ni bó sì sáré àwọn èèyàn ọmọ ni ẹ má ẹ lé ẹ má oṣù torí yẹn ó ti kúrò ń táyé nìyẹn ìyẹn wá kéré nígbà tó ọmọ nìyẹn bá jọ́gbọ́dọ̀ alikiyama yóò máa ògbé ọlọ́run sóun náà ló wọ́n wọlé níta parí ṣe ilẹ̀ fún ọ nìyẹn àwọ̀ wa máa yí padà fún bẹ̀rù omi ara ó máa gbẹ fún ìbẹ̀rù ló fi jẹ́ wípé asáǹfààní ta ni bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá ṣe wà yìí tẹ́mi sì ń bẹ lára wa ẹ̀yà jẹ́ túbá torí pé kò sẹ́ni tí ò níbi tó kù sí i ṣùgbọ́n àwọn ibi tá a kù sí yẹn ẹ má jẹ́ kíkú ó ká púpọ̀ mọ́ wa lọ́wọ́ ká túbá ká túnra wa ṣe torí pé kò sẹ́ni tí ó mọlẹ̀ tí ó mọ́la ọlọ́run yìí ká láṣẹgbẹ́ dáadáa lérílẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn tí ọ̀rọ̀ yé tí wọ́n sì mọ̀túmọ̀ ilé ayé wọn á ṣe pẹ̀lẹ́ báyé bá ń tì wọ́n wọn ò ronú lẹ́ẹ̀mejì wọn ò ní kọlù fi hàn lọ́hún wọn mọ̀ ronú wípé bá a bá kó gbogbo ẹjọ́ náà àmọ̀ nàró rojọ́ níwájú ọlọ́ lọ́kàn náà àwọn onímọ̀ nígbà tó ń ronú títí títí nípa tó náà ṣe ló wá ní ìláhì látúwádìbò ní fa ìní mukiru biladi kọdikana mi ni mukiru biladi kọdikana mi ni ilahi ọlọ́lọ́wọ́n ọba. níta àkọ́kọ́ fẹ́ mú jáde níbi ẹsẹ̀ orin àkọ́kọ́ òun náà ni kéèyàn ó kọ́kọ́ ju gbàpẹ́lẹ́sẹ̀ ni ọ́ nínú àmì ipò fẹ́ túbá nìyẹn ẹni yìí wá sọ pé ìláhìn ọlọ́run ọba tó dá mi látò á débò ní fàáhìn ni ọlọ́run dákun mọ́mọ́ fìyà jẹ mí mú kírun bí ládé kọ́dé káà náà mi. torí pé òkun eékùn kó nínú ọmọ mọ́nú kó wá mọ ibi títí ń ṣe lọ́hún kò ní ìdí wọn ṣẹ̀ ṣe wá sí fún ọ mukiru bí ládì kọ̀díkà náà mi èmi náà mọ̀ra mi mo mọ ibi tí mo kù sí ní tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ni níbi tẹ́sẹ̀ pọ̀ ńlẹ̀ ilé wà kàkùn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ kó wá mọ ibi tó kù sí kó wá mọ ibi títí ń ṣe àìṣedéédé ní sàkáání rẹ̀ sọ́lọ́run ọba tó dáa tó bá ṣe níbi irun kíkí ni lọ́ọ́ túnra rẹ̀ ṣe bó bá ṣe níbi ààwẹ̀ ni lọ́ọ́ túnra rẹ̀ ṣe tó bá ṣe pọ́nà tó ń gbà jẹ ni lọ́ọ́ túnra rẹ̀ ṣe tó bá ṣe wípé zìnà ni lọ́ọ́ túnra rẹ̀ ṣe bó bá ṣe pé rọ́pípa ni mùkírùn bíi lẹ́yìn kọ́dé káànámù famali illatun illa rajai liafuwika in afaota wahusina son afaani famali ìwọ Ọlọ́run mi ò lágbára kankan ẹni tọ́lọ́run bá fẹ́ fi jẹyà ẹni tọ́lọ́run bá fẹ́ jẹyà jẹmọ́ ta ló lè gbà lẹ inna batsha rabbika la shadid ìyàtọ̀ Ọlọ́run ọba ẹnìkan ò rú ẹ̀jẹ̀ yẹn rí bọ́lọ́run bá sì fẹ́ kẹyàn ìkẹtẹ́nìkan ò kẹ́yàn nírú ẹ̀rí láyé ọlọ́run ọba máa kẹ́yàn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi níta bá ju ọmọ náà sínú náà ọlọ́run ni ẹ̀ tún mú jáde ẹni tó ṣe pé anamu nurse fi dunia ẹni tó gbádùn jù láyé níjọ́ tí wọ́n ti bí ìgbádùn ni ó dàgbà lórí ìgbádùn orí ìgbádùn ló kúlé ọlọ́run ni ẹ sọ sínú náà ẹ wá mú jáde láàrin ìṣẹ́jú aya ẹ bí léèrè pé ṣé gbádùn rí yóò ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ yóò gbàgbé epo gbádùn rí láyé láàrin ìṣẹ́jú àáyá ẹ̀kan sọ́nà ẹ̀ jáde kúrò ń bẹ̀ ọlọ́run ọba yóò ṣe bẹ́ẹ̀ níjọ́ náà bánabi ṣe sọ fún wa bẹ́ẹ̀ sì ni ẹni tó ṣe pé tí wọ́n bi ìyà ló fi ayé jẹ ó sì kú lórí ìyà ọ̀hún wọ́n wà ní ẹ fi sínú àlìjẹ́nà tọrọ ni o wọ́n ní ẹ fi sínú ẹ tún mú jáde ẹ wá ǹjẹ́ òjìyà rí láyé ẹ torí pé òrètí ń bẹ tọ́lọ́ ń pa léṣe é lẹ̀ fún wa ju tèyí tá a rí láyè èwo lórí ayé tí ò ní wàhálà nú ẹ̀dá ni ò mú wàhálà lọ́wọ́ jẹ̀mọ́ bó fẹ́ jẹun tó dáa ó ṣe wàhálà kó tó jẹ bẹ́ẹ̀ yẹn bá tún wá dépò tán ọlọ́run ń jẹ́ báyìí ọlọ́run ń jẹ́ báyìí ọlọ́run ń di báyìí tó o bá bọ́mọ̀ ń bá wa wúlò àmọ́ ọbẹ̀ lọ́nà jẹ́ kó sojú ẹ̀mí wa mẹ́jọ wo wúlò lẹ́yìn wa àwọn ọmọ tí wàá wúlò lójú ẹ̀mí wa tán ọkàn wo tún ní balẹ̀ ọlọ́run mọ́mọ́ fọmọ yìí lámi lójú àwọn òbí ẹ̀mí wọn ò tún wá tún ní balẹ̀ àwọn náà sì ṣàdúrà nígbà ọmọ bá tún wá rí bá a ṣe ń fẹ́ tán ọkàn ò tún wá ní balẹ̀ mọ́ dòwò wa ní ìyá rẹ̀ wọn pè ọ́ bàbá ọmọ kí n bọ̀ lọ́wọ́ báyìí tó o ti wọlé ọkàn wọn ò tún ní ó ti bàtán bá bọ́ọ̀sì tán bá bọ́ sínú ilẹ̀ kọ̀ọ̀kan owó tó balẹ̀ pútọ̀ àwọn síra torí pé mélòó mélòó lẹni tá à ń rí pẹ̀lú àwọn ọmọ gidi tí gbogbo àwọn ọmọ yẹn ò sì gbẹ̀yìn ẹ̀ ọkàn wa tún ní balẹ̀ ìbú orí ayé ta tún tọrọ náà nìyẹn ẹni tó tún lówó ọkàn ò ní balẹ̀ kó lówó èmi kọ́mọ tún wá dolówó àná yóò tún wá mọ sáré bọ́ bá sọ pákúrẹ́ lòún sùn ìlara ni ó sùn kọ́mọ àá kà mọ́lé tọ́ba nira alálòhùn ó sùn ìbàdàn ni ó padà wá sùn ẹ mọ́jọ yà yín lẹ́rù àwọn tó rìn lóru bí àwọn olówó mi ò ríru wọn rí lọ̀pọ̀lọpọ̀ wọn máa rìn torí pé tó bá wà lákùrẹ́ yìí bí aago mẹ́wàá ó ṣe é pé kò ló fẹ́ lọ sùn dráìvà ti dúró ń ta ẹ sì máa bá a sọ̀rọ̀ nínú ilé ẹgbẹ̀lẹ̀ yìí náà làwọn arísà àṣìfù gángan ẹ jọ kódà tí ó pé ibi bá lọ dráìvà ń bẹ ń ta èkó sùn ẹ dákun owó tó fẹ́ kí wàá nìgbádùn nínú gbogbo tá à ń lé ilé ayé àmọ́ fún wa lọ fẹ́bìnrin tó dáa gbogbo gbádùn ti ń bẹ láàrin obìnrin láàrin jíjẹ gbádùn obìnrin náà láàrin ìṣẹ́jú àáyá ni lẹ́yìn èèyàn wàhálà tún ni wàhálà tó gbogbo tóbìnrin náà wàá lóun wá ń gbádùn bá wàá lóyún òní orí yóò tún gbé o ṣe pé tí ìbá sọ̀bìnrin tẹ̀sán yé bá alágbájá kò ní í dáa fún ọ o ìwọ ni ó tún máa gbé èwo wá ìgbádùn wo ló wá ló kanlẹ̀ nínú gbogbo ìgbádùn ayé tọ́ka sí a kí wá di pírẹsidẹ́ǹtì a bọ́ ọ bá súnmọ́ pírẹsidẹ́ǹtì ó mà pé kì í ṣe kéré ṣebí wọn ni wọn ó sùn bàtàn látàgò mẹ́jọ ẹlòmíì bí ọba dago bí wọn ò jí láago méje kò ní í jí gọ́fúnà orílẹ̀ ìpínlẹ̀ tá a wáyé kò lè sùn kò sí. Si kò lè sùn nítorí pé oorun ṣíṣe ó ní í ṣe pẹ̀lú kéèyàn má ronú ntí wọn kó léyà yìí ọkọjá ká má ronú gbogbo táwa wá nìyẹn náà fi ní ọlá níyọnu ṣùgbọ́n ní àlìjánà gbogbo ti ń jẹ́ ọlá àtàlìjánà kò sí ìyọnu bẹ́ẹ̀ ọlọ́run muhammad sọ débi wípé látòrí ahọ́n anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní alẹ́ níyàgbẹ́ àṣẹ nira tún nìgbẹ́ èèyàn lè máa bọ́rọ̀ lọ́sìn ìgbà ah mi sì fẹ́ dìde mo sì ń gbádùn ọ̀rọ̀ ìgbẹ́ òbá dé ah mo sì ń gbádùn ọ̀rọ̀ yìí o ah, ìgbẹ́ òbá ni ó dìde abẹ́ni tìgbẹ́ mú láàrin jà ìgbẹ́ tí ò gbọ́n láti ilé ọ wá di àárín jà ìgbẹ́ wá dé ọ wá béèrè pé public toilet kò tún wá sí bó ṣe máa rìn lọ́mọ dúró lọ́mọ rìn ó gbéńdé ó sì máa làágùn abọ́ ọwọ́ ọkọ̀ tí ń travel lóru láti ilẹ̀ haúsá lọ èkó kò sáàyè dúdú ó ìgbẹ́ dákun ẹ̀fẹ́njà kan fẹ́ yàgbẹ́ níbo kò sí ẹni tó bá ṣẹlẹ̀ sí rí ní ọmọ tí mo ń sọ yìí ẹwà rí ó máa là á àṣẹnira ń bẹ níbi ká gbọ̀nsẹ̀ gan ànábì wa ní ẹ̀ ní gbọ̀nsẹ̀ nínú àlùjànnà àwọn kan wá lọ bẹ ànábì léèrè pé bó o láṣẹ sáàsì máa jẹ ànábì lẹ́ẹ̀ máa jẹ wọ́n ní bó o wá ní ó sì máa digest ẹ wò béèrè ànábì lọ́lọ́run ti parí gbogbo ẹ̀ ànábì ní gbogbo tẹ́ bá jẹ ẹ̀ kàn mọ́ gùnfẹ́ ni tẹ́ bá ti gùnfẹ́ gọ̀ọ̀rọ̀ báyìí gbogbo ẹ̀ ó sì lọ gúngùnfẹ́ yíyẹn tó wá nì tí a mọ̀ pé lómi ìtọ́ bá ti jẹjẹkújẹ tí inú kún bọ́ bá gúnfẹ́ lẹ́gbẹ̀ẹ́ yẹn a èyí ó fẹ́ lè bì ànábì tó wá ní ìgúnfẹ́ yíyẹn yóò tó wá dàbí lọ́ pàfúmù alimiski pàfúmù alimiski bọ́ bá kán kékeré lẹ̀ gbogbo bíi ni ó gbà tí gbogbo èèyàn ó máa nífẹ̀ẹ́ sí ẹ̀fí sinmi la ànábì ni òórùn yẹn tó bá tún wá jáde lẹ́nu yín bí òórùn àlùmísìkì ni ẹ̀wọ̀n tọ́lọ̀ wọn bá ṣe fún ọmọ àlìjẹ́nà ọlọ́run kó mọ̀ ṣe sèmi àti ẹ lọ́mọ àlìjẹ́nà látàyé ń bì kíkó wá wá wobi tó kù sí ká máa tọrọ àforíjì ká mọ̀ sì fi dọ́là torípọ́lọ́run ló mọ̀ ọ́lá ọlọ́run ọba fi sọ nínú ááyà yìí ìpele ìsà alálẹ́dìínà àmánu wà àmìlú sọ́ọ̀lẹ̀ àti jùnáhùn fìmà tọ́ìmù ìdáàmà takọ́ tí wọ́n bá ti síwọ́ kéèyàn ó síwọ́ níbi ẹ̀ṣẹ̀ májẹ̀mú kan tó lágbára nínú májẹ̀mú ẹ̀ṣẹ̀ ò ní mu tí má ó tún dọ̀la ó tún mú àṣàfùlà mùsùlùmí ní mú kíní mọ́ ọlọ́run foríjì mi ó tún dọ̀tún la ó tún ṣe èyí wọn a máa wọ́pọ̀ níbi zìnà ẹni tí zìnà bá ti wọ̀ lẹ́jẹ̀ẹ́ tó wá pinnu pé òun ò ní ṣe sìnà mọ́ kó tún kún fún bẹ́ẹ̀ lọ kó tún mọ́ wá rìn kó má rìn létí bèbè sìnà nítorí pé ẹni tó bá jẹ́ òun sìnà bọ́ bá ti rí obìnrin òun sìnà òun mọ̀ra wọn ní wíwò lásán wọ́n ti gbọ́ra wọn yé ó ti mọ ti ń sọ òun náà sì ti mọ̀ pé irú obìnrin tóun bá fi sìnà lọ yóò gbà ọmọ ẹni tí ó gbà ọmọ ẹni tí ò ní gbà ó ní sáìn ló fi jẹ́ wípé sìnà ẹni tí sìnà bá ti dóúnjẹ rẹ̀ àti fi sìnà lẹ̀ àkókò fún bẹ̀ lọ́lọ́ kó máa bẹ lọ kó sì má rìn létí bèbè sìnà ṣùgbọ́n gbogbo ohun tí sìnà ó fi máa dìṣe sí wa olókun ayé lẹ́nu ẹ wà àwọn films tí wọ́n ń lẹ̀ pósítà rẹ̀ káàkiri mo rí kan tí n bá ti sọ́ọ̀sì yóò yọ ọ̀pọ̀lọpọ̀ wa obìnrin yẹn kọ ẹ̀yìn wọ́n bí ilẹ̀kẹ̀ dí báyìí mi ò mọ mi ò rí dáadáa débi pé màá lè mọ kíni yẹn mo wá dúró mo wá ni wọ́n lẹ̀ mọ́ èyí táwọn yẹn sì bímọ ń bì í náà à ṣé ayé ti wàá bàjẹ́ wípé kò sí social value mọ́ kí ah kí lélẹ́yìí kódà kóbìnrin ayé ìgbà tí lẹ̀kẹ̀ táwọn wa gan máa di lẹ̀kẹ̀ tí wọ́n kò gbúdọ̀ hàn nínú ohun tí máa ti obìnrin lójú nígbà public school tóbìnrin kan bá lò lẹ̀kẹ̀ tí bá tilẹ̀kẹ̀ yẹn bá já tọ́bára já kálẹ̀ báyìí a ìtújú rẹ̀ yẹn odidi oṣù kan ní sukù gbogbo ìyá lọ́jọ́ kan lè máa jẹ́rìí odidi oṣù kan ìtújú wọn máa pa ọmọ ni nítorí pé a rí ilẹ̀kẹ̀ ó lè má jẹ́ mùsùlùmí gan o yẹtíṣà kan nà níbi ilẹ̀kẹ̀ ń ilẹ̀kẹ̀ wá já ṣùgbọ́n jẹ̀mọ́ ẹ wá wo ohun tí mò ń sọ yìí o early eighties nǹkan nǹkan ni o ẹ wá wò lẹ́nu débi wípé àwọn yẹn wá ń sílẹ̀ kíní iṣẹ́ tó fi wọ́n sí gan wọ́n tún take picture rẹ̀ wọ́n tún ṣe poster wọ́n tún bold ẹ̀ sáwọn èèyàn wọn èyí sẹ́ńsọ̀ àwọn fíìmù tó ń jáde ni àwọn ìjọba wà á jáde síta ẹ a máa ṣe dáadáa fún yín ẹ ń destroy wa psychologically spiritually kí lẹ́ ń provide níbi tí o bá ti sí wọn ọmọlúwàbí bóòlù orílẹ̀-èdè ṣe fẹ́ dáa ẹ wo gbogbo àwọn fíìmù sí yẹn yóò ta àwọn èèyàn lọ wò ànúgbà ah, patron sọ ti jáde sọ ti jáde gbogbo nǹkan kó mọ ara ẹ ràn án lọ lé ọmọ òwò ìyàwó wò ìwọ náà wò ẹ wá ní zina ń wù yàn sí zina ti ó ti ó ti di bárakú láwùjọ wa ọmọbìnrin tí ń múra jáde ń sìn ìdá méjì nínú ìdá mẹ́ta ọmú ní wà ń ta jama láyé john tóbìnrin bá wà lọ́sítútù àwọn nọ́ọ̀sì ni ọmọ bá wọn jà pé yọmọ ẹ̀ síta kó fọmọ ẹ lọ́mú yẹbi wọ́n ló bí arótùmọ̀ ti pé àwọn èèyàn wà ń bẹ́ẹ̀ ó fẹ́ fọmọ lọ́mú ni o kì í ṣe pé ó fẹ́ yọ ọmú síta bó o wá lẹni tó ebi kò fọmọ lọ́mú wá rìn kiri àkúrẹ́ ìdá mẹ́ta nù ìdá méjì nù ìdá mẹ́ta ọmú wa ń ta ọkọ rẹ̀ náà tẹ̀lé wọ́n jọ ń rìn lọ jama ń bo láyé ń lọ ó sì ń lọ bẹ́ẹ̀ oníkálukú òkè sára àwọn onú tẹlifíṣàn ẹni tí ó casting news gbogbo làjí gbáà ẹ̀ ni ó wà ń ta wọ́n pe àwọn ìmáàmù wa Àkúrẹ́ fún programu kan kọ́lọ́n kó bá ṣe dáadáa fún wọn wọ́n wá ní àwọn ò ní ráàyè kí n lọ sojú àwọn níbi programu yẹn lórí lórí tẹlifíṣàn mi ní dárúkọ station nígbà wá débẹ̀ wọ́n pe àáfàá wọ́n pe àwọn kìrìsìtẹ́nì wọ́n pe wọ́n wọ́n tún pe lọ́ọ̀yà kan náà bẹ́ẹ̀ wọ́n ní sọ káyọ̀dọ̀ wá discuss lórí kankan àmọ́ ní kò sí wàhálà sumaka ká tó wá fẹ́ jókòó ọmọbìnrin kan bí aràn kan bá wá ọba ní ẹ ó képe òun ọmọ kun pàdà sí alójú ah, mo ní fún kí nìyẹn ẹni dárúkọ orúkọ rẹ̀ gbajúmọ̀ ẹni tó bá máa wo ní ìsọba ti wò tó bá tó ké makeup orúkọ rẹ̀ ó ti wà ń bẹ mo wá ní kò nídìí àwọn ló àwọn gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ ni ibi tẹ́mi ti ń sọ yẹn lọ́wọ́ sáà fi ń kùn ní kùn sí lẹ́nu tún sẹ́nu báyìí obìnrin ọwọ́ ni àwọn gbọ́dọ̀ ṣe mo ní ṣebí mo lè ṣe fúnra mi àwọn olókè mo lè ṣe fúnra mi ẹ̀ gbé wá fún mi ní mírọ̀ màá ṣe fúnra mi èyí tó ṣe yìí tó ṣe bẹ́ẹ̀ ni mo lè ṣe fúnra mi kó ṣe kíní jọlẹ́ ìlọ́kọ̀ ṣe mo wá ṣe fúnra mi nígbà táwa parí programu yẹn mo wá wò wípé bóun ni morality ṣe sọnù fẹ́yìn èèyàn yìí náà kó o tiẹ̀ wá sojú ayé. pé ẹni olúwa ẹni mímọ́ kó o tiẹ̀ pretend kó o sojú ayé pé ìgbà mi ti sọ yẹn náà kí wọ́n o sojú ayé kò ní mini kankan sẹ́ni yẹn wá lóbìnrin ọ̀ wọ micro mini wá church ni ó wá ṣe wá against ẹ̀ kò sí báyìí ti wulẹ̀ kó burú tó bọ̀ wọ micro mini skirt wà nù mọ́tàlásí wọn ni alájà bẹ́ẹ̀ ṣe múra yẹn ní ṣùgbọ́n ọ̀wọ́ mọ́sálásí ò ní múra báyẹn wábẹ̀ bó ṣe skáàfù kan ó fi sórí bó ni wọ́n ṣe ń lọ ilé ìjọsìn tiwọn tábà wá níta ló ń ba ayé jẹ́ nínú àwọn méjèèjì ẹja ìbíra wa lérè mani wumuli mufsidun àwọn náà ń balẹ̀ jẹ́ tẹ́gbẹ́ wa ti ń gbógun taburú táwọn afa wa ń sọ tí wọ́n ń sọ pé lè yóò da ilé yóò da táwọn náà bá ń sọ bẹ́ẹ̀ ni ayé ò bá dà látara àdéhélé gbogbo ń sì náà ó fi máa wù ẹ̀mí ṣe àwa tún ràdánwò handset browsing mo ń sọ̀rọ̀ ọmọbìnrin kan tí ń sọ wípé òun máa sọ fún ẹni táwọn jọ ń browse ní Facebook ọkùnrin àwọn jọ máa chat wọn jọ máa sọ̀rọ̀ tó bá ní kí lòun need òun lè sọ pé òun need music kó fún òun ní music tó ń bá bi léèrè pé kí ló need ó lè sọ pé òun need sex òun ó dẹ̀ test ẹ̀ pé you are not serious kíní kankankan pé ṣé Islam ò takò ẹ́ jẹ̀mọ́ ọmọ rẹ nínú yàrá rẹ nìyẹn o ó ti tì mọ́lé kò jáde ó sì ń browse pẹ̀lú ẹni tí ń bẹ ní London wọ́n jọ ń sọ̀rọ̀ ẹ wo level discussion yẹn pé so lè fún un ní kissing bẹ́ẹ̀ yẹn I can give you wọ́n tẹ̀sí ara wọn ó mà lé jẹ̀mọ́ àwọn tán bọ̀rọ̀ débẹ̀ yẹn tán bá lọ ríra wọn kílẹ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀ ọmọ rẹ ti ń bẹ ní GSS àfi tí kò bá ní browsing facilities lókun ẹnìkan wá rí ẹgbẹ́ sars irú àwọn fóònù wo lẹ́yìn ń gbé kiri tọ̀ èrè bí ká láti fi sọ̀rọ̀ káfí gbọ́ téèyàn fẹ́ wí ni pé ah, àwọn ọmọ mínísí gan àwọn bàbá àgbà ni wọ́n lò mú tọ̀ kọ́lọ̀ kó sànù wa látara àdíyelé mi ò sọ pé haramu ni ṣùgbọ́n kí lòun fi ń ṣe gbogbo àwọn òbí ẹjẹ́ àkíyèsí ọmọ rẹ tó wà ní Facebook lọ wọ náà lọ wo Facebook lọ wò ń bẹ̀ kí ni ń dánwò ń bẹ̀ kí ni ń paste síbẹ̀ lọ wò ibẹ̀ yẹn wọ́n tún fi bayé jẹ́ lọ́ka kún ẹlòmíì tí wàá bísì tó bá dún ẹ̀sán mọ̀rin mọ tẹsẹ tẹsẹ sa bí o chaati yóò mọ browse bí o browse yóò mọ ṣe géèmù gbogbo ọpọlọ wa lọ àwọn tó dẹ̀ gbé kalẹ̀ ó ní tán fẹ́ fàyọ̀ ń bẹ̀ a kàn máa gbégbé sí ayé kalibahai gẹ́gẹ́ bí àkó kọ́lọ́mù bá kọ́ wọlé àti obìnrin kó sànù wa so gbogbo àwọn nǹkan yẹn jẹ mọ́ ó ń sún ní má bí zina láyé ìjọ́hun tí wọ́n bá ń ṣe tíátà nínú tẹlifíṣàn tó bá ń wò tí wọ́n bá sọ pé ọkọ àtìyàwó wọ́n fẹ́ súnmọ́ra wọ́n kàn wọlé tọ́ba ya ni wọ́n tún un abẹ́ ṣàkíyèsí tí mò ń sọ yìí wọ́n kàn lọ pé wọ́n jọjọ wọlé wọ́n wàá máa ṣó lẹ̀kùn lẹ́yìn ìgbà yẹn tọ́ba tán ni wọ́n tún ni wọ́n gbé wọn ò ní kódà kan má ṣe wọn ò ní gbénu lé yẹn ẹ̀yin tẹ̀ ń wo fíìmù ṣé bó ṣe rí nísìnyí yẹn kódà àwọn míì bá débi wípé wọn ò bára wọn láṣepọ̀ báyìí tí wọn ó sì gbé e bàbá òjòkó ìyá òjòkó mo ti lọ kẹ́nìkan rí njọ́ kan bàbá jókòó báyìí ìyá jókòó àwọn ọmọ náà jókòó wọ́n wo fíìmù wọn kà àfẹ́ mọ́ bínú ẹ mọ́ bá ah, èyí tẹ̀yìn eléyìí ò bá mu gbogbo àníyàn mi ni wípé kí n tiẹ̀ dágbére kí n kúrò ń bẹ̀ wọ́n kà kan sí ti ọkùnrin kan àti obìnrin kan kódà kì í ṣe ń tọ́ ẹ kéèyàn máa rí bàbá wa àlàyé wí ẹ fásitì kìnìyẹn ẹ mo ní o ẹ ká fọwọ́dì ẹ mo ní o ní ìdí a mo torí èmi tí mo wà ń bí ni ìyẹ́gẹ́ ẹ fọwọ́dì ẹ fọwọ́dì ẹ kò ní ìdí mo ní ìdí mo ń sọ nìyẹn ṣe bàbá àti ìyá ṣe máa súnmọ́ ara yín lójú àwọn ọmọ wọn làwọn ò lè ṣe bẹ́ẹ̀ èyí tí wọ́n rí yín kọ́ jama bí mo ṣe sọ̀rọ̀ ń tó fẹ́ni títí jù díẹ̀ bá tún wà lọ́dọ̀ ẹ̀ ló lè ní mí nìyẹn ọ̀dọ̀ ẹlòmíì kò ní mínì gbogbo ẹ̀yin tẹ̀ ń lo àwọn kíní kébù oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn channel kan wà tó yẹ pé táwọn ń ṣe ń bẹ̀ẹ́ nìyẹn twenty four hours. jama ọ̀rọ̀ ṣìnà lágbára o anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ọlọ́run ọba fi hàn òun àwọn ènìyàn kan jọ kan ọlọ́run fi anabi gbàtà anabi ṣe isra wal miraj àwọn yẹn ń bẹ nínú bí inú bí bàtà gbẹ́ kòtò kan tó jìn wọ́n wá ń pariwo àwọn kan ń pariwo láti bẹ̀ iná ń jó láti abẹ́ nǹkan yẹn èéfín jáde ariwo wọn náà ń jáde wa béèrè páwọn wo nìyẹn wọn làwọn ò ní zina lọkùnrin àti lóbìnrin ọlọ́run dáná sí abẹ́ wọn iná tó ń bẹ lórí wọn wọn wá ń pariwo títí tálíkìámọ̀ ọlọ́run fi dé ìyá yẹn kì í ṣe ìyá o ìyá barsakh nìyẹn o ìyá sàárè ó nìyẹn jẹ́mọ́ ẹ̀dá kan ẹ̀dá túbà lọ́sọ̀dọ̀ ọlọ́run òkun ekun kó ní ó mọ̀ mọ́ ní bára rẹ bá dilẹ̀ ọlọ́run ni o fẹ́ méjì bára rẹ ò bá gbé fẹ́ mẹta bára rẹ ò bá gbé fẹ́ mẹrin tọba tó wá ní mẹrin ò ká ọ lẹ́nu lọ hospital ká ti ń kò ní tọ́tẹ̀ èèyàn nu ti ń di tẹ́ranko nu ọba mọ̀ tó fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ láti lè mọ́ fa àyè ìwà àgbèrè sílẹ̀ láti lè mọ́ fi wà zìnà sílẹ̀ gbogbo ń ta bá wá ti fa ìmọ̀ kan ṣe ẹlòmíín bẹ oníṣìnà ní ṣùgbọ́n ti ronú pìwàdà mọ́ tún wá pé bẹ́ẹ̀ mọ́ ata ibùmínà zambi kàmú zambala ẹni tó bá wùwà tí ò darí tó bá ti lè túbá lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ìwọ ló lè máa fojú yẹn wò lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run wọ́n ti pa gbogbo ẹ̀rẹ́ bí ẹni tí ò lẹ́sẹ̀ ni ṣòlẹ́lòmíì wa máa sọ pé òun fẹ́ tọpinpin kí ló fẹ́ tọpinpin ọlọ́run lòun ti forí jiyàn ìwọ ló fẹ́ tọpinpin so àǹfààní ńlá lèyí ló ń bẹ fún wa nígbà tá à ń bẹ láyé kó tó di pẹ́ mi ó jáde lára wa ibi tí kó wa wá bá kù sí ká tọrọ àforíjì ká sì pinnu àti jìnnà sáwọn nǹkan náà ọlọ́run ọba fi sọ pé láyé sáálẹ̀ lẹ́dínà amẹ́nu wa mélòó sọ̀lẹ́ àtijúná òfin mẹ́tọ́ ìmú kò sẹ́sẹ̀ fáwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ rere lérí àwọn tí wọ́n ti mu sínú níbi ọtí ṣáájú kọ́lọ̀ ń kó tó sọ ọtí dé ìwọ̀ ìdáàmọ̀ tàkọ́ tí wọ́n bá ti lè jìnnà sọ́tí lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn bá ti sọtí lé ìwọ̀ wá àmọ̀nú tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wà ámìlú sọ̀rẹ́ à tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe lọ́n tí wọ́n ti túbá wọn wá ń ti ọ̀pọ̀lọpọ̀ ṣe láti fi rọ́pò gbogbo àìdá tí wọ́n ṣe. tí wọ́n tún wá ń bẹ̀rù ọlọ́run wà á mẹ́nu tí wọ́n tún bọ̀ ọlọ́run ọba gbọ́ súnmọ́ dákọ̀ wà á sánú tí wọ́n wá ń páyà ọlọ́run ọba pẹ̀lú ṣẹ́ẹ́rẹ́ pẹ̀lú ìmọ̀ sin lọ bí ìgbà tí wọ́n ń rọ́ ọlọ́run ọba báyìí ọlọ́run ọba ní gbogbo àwọn tó ń bá lè ṣe bẹ́ẹ̀ kò sẹ́sẹ̀ fún wọn mọ́ gbogbo èyí tí wọ́n ti ṣe sẹ́yìn àforí rẹ̀ jì wọ́n. ọlọ́run ọba fẹ́ràn gbogbo ẹnikẹ́ni tí ń bá ń sin lọ bí ìgbà tí ń rọ́ ọlọ́run ọlọmọsẹ ìkàwá kúrú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn abẹrẹ ọni túbi rẹ èyí tá a tú lẹni ọlọmọsẹ ìjọ ṣe wá láǹfà àwọn èyí tá a ti tú tẹ́lẹ̀ Ọlọ́run jọ wúlò fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa